tí mo fẹ́ káyẹ̀wò lálẹ́ yìí òun ni ọ̀rọ̀ kan tó ń lọ lórí afẹ́fẹ́ tó dẹ̀ jẹ́ mọ́ nǹkan kan tí a ti dára wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ nínú mọ́ṣáláṣí wa yìí ẹni tó lọ́n bá ní kóná tí nǹkan ta sọ níjọ́ náà ọ̀rọ̀ tí mo ló ń jà lórí afẹ́fẹ́ yẹn a mọ Ibolo ló yẹ ká ń bẹ̀ ẹni tí ò bá gbọ́ àgbọ́yé yẹn a máa wo àwọn tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ níwò pé aláṣejù ni wọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ dá wa sọ. mo sọ níjọ́ náà wípé ńlá ó ṣe léèwọ̀ fún wa tá a bá ní aṣíwájú tó jẹ́ mùsùlùmí ó ṣe léèwọ̀ wípé ká jáde láti gba ìjọba ẹ̀ lópa rántí ṣùgbọ́n ó ṣe lẹ́tọ̀ọ́ títa síwájú yẹn bá pàṣẹ tó takùtọ lọ́rùn èyí tó takùtọ lọ́rùn tó pa láṣẹ yẹn káṣe kí ni kára pẹ́ sílẹ̀ náà ó tún wá sọ bákan náà wípé. من أتاكم وأمركم جميع على رجل واحد منكم يريد أن يشق عصاكم ويفرق جماعتكم فاقتلوه تنكلي بدي nígbà tẹni ti ṣọ̀kan lórí pé ẹnìkan pàtó ni aṣáájú yín tó ń pọ̀ ń wá fẹ́ ó fẹ́ tújọmọ́ yín ká nípa pé ó fẹ́ challenge àṣẹ olórí yẹn wípé òun náà ń kọ́ olórí kan lòun kí làwọn ọdún yìí ká ṣe oníkápá ọ̀gáfúnmọ́ ẹ má fi hadith yẹn dáadáa náà nǹkan kan tí wọ́n máa ń ṣẹlẹ̀ nílẹ̀ wọn bí fún àìmọye ọdún táwọn èèyàn ò mọ̀ wípé ọ̀rọ̀ àmọ́tì tó sọ yìí tá a bá lò lórí tá a bá lo ìdájọ́ yẹn lórí àwọn tó máa ń ṣe nǹkan yẹn ó lè ṣẹ̀tọ́ pé kó lórí ó pa wọ́n àwọn wá gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ lẹ́nu ìkan náà àwọn apá àbí láti kí lẹ́nu yẹn sọ ó ní àtúndójúkọ ààwẹ̀ ẹ̀sìn ní oṣù rírí ẹni tó jẹ́ olórí mùsùlùmí láti fẹ́ bọ̀ àbí wípé tẹ́nikẹ́ni bá wá dìde tó wá ní ẹ̀yin mùsùlùmí nàìjíríà ẹ má tẹ̀lé àṣẹ olórí yẹn ìjọba yìí ló ń parí láti gbé bẹ́ẹ̀bẹ̀rẹ̀ ààrẹ ó ní ó ṣẹ̀tọ́ fún olórí yẹn tó bá ní kí wọ́n mú ẹni yẹn kí wọ́n pa á orí social media fẹ́ẹ̀ gbiná torí àwọn èèyàn ọmọdé tó ti mú ìdájọ́ yẹn ó ṣàlàyé nígbà tó lè ṣe bẹ́ẹ̀ ni mo wo fídíò ẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó rálàyé yẹn ṣe ṣùgbọ́n ètò kọlu àwọn èèyàn nípa pé wọn láǹfààní irú ìjókòó táwa ní yìí wọn á máa wò ó pé ṣé ìdájọ́ tó mú wá yìí kò le jù bẹ́ẹ̀ sì ni wàláhí bó ṣe rí gẹ́lẹ́ ló sọ ìyàtọ̀ wà láàárín pé olórí pàṣẹ ni á àṣẹ yìí takùtọ̀ lọ́hùn mi ò ní lò ó àti pé kí wọ́n ní ẹ má dá lóhùn àṣẹ tèmi ní kẹtẹ̀lé kú nìyẹn tó yẹ yìí tó ẹni pẹ̀sìn tó bá ní òun jẹ́ olórí líìgì ìmáàmù kan líìgì àwọn àfáà kan tó wá pa mùsùlùmí nàìjíríà sọ ẹ má tẹ̀lé kí sùkọ́ọ̀nù sọ ọjọ́ báyìí lòun fẹ́ kẹ́ àwọn àbẹ́kẹ́ gbàwẹ̀ dúró lẹ́yìn tí wọ́n bá lo ìdájọ́ yẹn lórí wọn ò ṣe àṣejù. adúpẹ́ àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan tí wọ́n wà lórí sínà wọ́n ṣàlàyé yẹn wọ́n sì lè ṣe ṣùgbọ́n ìtọ́pọ̀jù inú àwọn èèyàn wọn ọmọ ibi wọ́n ti mọ́rọ̀ ni kò yé wọn wọ́n wá ń rò pé torí pé kìnìyàn ti wà nílẹ̀ fún àìmọye ọdún tí wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ yíṣù tọ́nà tó fi jọba yìí ká máa wẹ̀ táwọn àpáàkùn ilẹ̀ yorùbá sọ pé ọkọ bí kì í tó nǹkan yẹn àwọn ń sọ kò dẹ̀ sẹ́yìn bọ́dì tó ń bá wọn ní kì í ó wá jẹ́ káwọn yóò rò pé kò sí nǹkan tó rọrùn ẹni pẹ̀sì náà ló lè sọ pé jọba yìí ló fẹ́ mú ààwẹ̀ ẹni bá níjọ́ kan ló wò láti mú ààwẹ̀ tí ò bá ti wá kéde fún gbogbo nàìjíríà àti tọ́lọ́tọ̀ rẹ̀ kódà tó bá dọ̀nà wò láàwẹ̀ gbà àníjọ́ bẹ̀rẹ̀ òun ló ní ṣùgbọ́n tó bá ti ní ọmọ nàìjíríà ẹgbọ́ o èyí tútù tọ̀ntọ̀n yẹn ẹ má dà lóhùn ìjọba ìlú fẹ́ gẹ̀rẹ́ àwọ̀ ẹ̀gbá jíjí jáde sí olórí bó ṣe máa ń bẹ̀rẹ̀ kò kániláyé ìgbà tí ọlọ́run fáwọn kúlẹ̀ fáwọn ajá kúlẹ̀ fáwọn ẹni tó pàṣẹ tó tí alẹ́ ìfẹ́ sàlẹ̀ àníkan lọ mú wa ni òkìní yẹn bó ṣe rí nìyẹn ọ̀pọ̀ ń báyìí láláìmọ̀ kan máa ń fojú kò tó nǹkan wò tó sì jẹ́ pé wọ́n bá kan tó ṣe àṣẹrí àti ọ̀la ìrọ̀rùn báyìí tuntun bá ní kán lọ nílò àpàtó sọ̀rọ̀ yẹn ẹni tọrọ òye á ní ẹ̀ṣẹ̀ ó ló wá ṣẹ̀tẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá nítorí pé táwọn èèyàn bá fẹ́ sí àṣẹ orí ẹni yẹn wọ́n á bi àṣẹ sultan wọ́n á bi dànù àṣẹ sùtọ́n a ti ṣàlàyé fún wa pé ta ló ń bá pàṣẹ ta ni sùtọ́n ń bá pàṣẹ ìjọba tó ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè wa ló fò ní àṣẹ tó àṣẹ olórí orílẹ̀-èdè òun náà ń gbà pa kò sí kí ní ẹ̀ bá yọ wa dáadáa alhamdulillah ẹni bá ní ìbéèrè lórí ẹ bó ṣe mọ yìí mẹ́sìlì tá a fẹ́ pààrọ̀ òun náà ni pé sábà ti wọnú Ramadan ẹnu sọfàn bàtà fẹ́ gbọ́ àṣẹ pé wọn rúfù wọn rúfù a ti fi ṣàlàyé òye wa wípé kódà tí sultan bá ṣe mistake nínú àti ẹ tó bá ṣe mistake nìkan o ẹni tó bá dá lójú pé a ah, sultan ṣe mistake ó lè má gbá àwẹ̀ tọrọ ò bá yẹ ṣùgbọ́n tọ́rọ̀ bá yé a mọ̀ tó kọ́kọ́ níbi kan ni pé ìjọ táwọn aláṣẹ bá láwọn rí ojú tí kì í bá ti ṣe pé wọ́n mọ̀ ọmọ tako àkọsílẹ̀ wọn ò tako àkọsílẹ̀ wọ́n wá rí ojú tí wọ́n bá fẹ́ rò pé wọ́n ò rí títí ó fi wọn gbà rẹ̀ ó ṣẹ̀tọ́ fún ẹ̀ nà tí mo mímọ́ ọmọ ta àkọsílẹ̀ tó bá tako àkọsílẹ̀ nípa wípé ṣàbán jẹ́ twenty eight mákòjúwe wọ́n ti wá mú ọjọ́ kan kalẹ̀ ìjọba ìlànà fẹ́ bẹ̀rẹ̀ wọ́n mọ̀ ọ́n ṣàpò àkọsílẹ̀ nìyí àbí ṣàbán ti pé ó tún ti lé wọ́n wá ní rárá ó ti pé ó ti lé but àwọn fẹ́ kí ọjọ́ kan sí wọ́n mọ̀ ọ́n ṣàpò àkọsílẹ̀ nìyí bọ́tà bá rí gbogbo nǹkan tí wọ́n ṣe àrí kọ̀ọ̀kan fún kíkà fún àkọsílẹ̀ a kàn ń ṣe mọ̀ pé àwọn tí wọ́n láwọn yẹn ṣólódodo ni wọ́n àbókùrọ ni wọ́n ọlọ́run ò fún wa níyẹn mọ̀ tó àájú yẹn sílẹ̀ fún òtọ́n sẹ́ni tó lóun rí tó bá jẹ́ òtọ́n gbàgbọ́ ọlọ́run ní fìyàn bí àwa láti gbà ó lóòpó clear ẹni bá ní ìbéèrè nígbà. نعم سيد نعم ó simple ìmáàmù lọ́wọ́ ẹnìkan wọlé ní rákà kẹta. ìkejì ìgbà tó di rákà kẹta èmi ìmáàmù já ẹni tó wọlé rákà kejì yẹn mọ̀ pé èmi ó máa fi rákà kan dé sí ìtàwọn ìgbà tí ìmáàmù fẹ́ fa ẹni tí a máa bá wọn kírun lọ ẹni yẹn ló fà á ti ṣàlàyé ẹ̀ ó ti kù á kírun ẹ̀ nọ́málì táwọn jẹ́mọ̀ bá ti rí i pé ó ti kí iye òun á dìde á tún ẹ́sítà rákà díẹ̀ tó bá kì í tán tó wá sálámù àbá sálámù tó clear. tó bá jẹ́ pé wọn ọmọ ti tẹsán yẹn wọn ọmọ kílẹ̀ káwọn ṣe. káwọn ìgbà náà mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ló gbé ẹgbẹ́ e dìde rẹ̀. ẹ táyì tóun bá dìde ẹ eh, wọ́n ṣe ṣùgbọ́n láì òun ò ní dá wọn lóhùn ni ẹ̀sán eh, bá fọ́lù wọn ò ní lẹ́sẹ̀ ó di é ẹ̀sán eh, bá fọ́lù ẹ̀ ó máa túmọ̀ sí pé àwọn rò pé bí ó kánṣu rákà ó ti yé àwọn ò ní mọ̀ pé rákà ti ẹ̀dín ni so wọ́n dẹ̀ ní gbogbo àṣìṣe kéèyàn bá ṣe lẹ́yìn ìmáàmù tí kì í ṣe àmọ́mọ̀ ṣe ìmáàmù ti gbé fún yàn.

báyìí lọ́wọ́ bá ti ní máa kí ìpínlẹ̀ lọ máa ìgbẹ́ sí àìmọ́ ìjà wọn ní rẹ̀ máa lè ṣe ìdáàbò lórí ìjà ní bákan méjì ni ìbéèrè ni èso tajiri wọ́n ní inú ìṣẹ̀dálẹ̀ àwa Yorùbá wọ́n máa ń fi sínú ilé pẹ̀lú ìgbàgbọ́ pé ó máa ń lé àrùn lọ kò ní jẹ́ káwọn mi máa gbóná ìhàwó ní ìbámu kan kì í wá ní bákan méjì ni tó bá jẹ́ pé ìgbàgbọ́ tó rọ̀ mọ́ kàdírì yẹn ìgbàgbọ́ tí ìrírí tó fi mú àwọn bàbá wa wípé lóòótọ́ lóòótọ́ ibi tí kàdírì bá wà wọ́n ṣàkíyèsí pé àwọn ọmọ kì í sábà gbóná wọ́n fi nígbàgbọ́ pípé ó ní bí ṣe máa lé àwùjọ tí wọ́n lè má mọ àlàyé ẹ̀ ṣe tó ti yé ìyẹn ò ní tako ẹ̀sìn ṣùgbọ́n tó bá jẹ́ pé ìgbàgbọ́ tí wọ́n fi rọ̀ mọ́ kàgìrì yẹn kì í ṣe ọ̀rọ̀ ìrírí practical experience wọ́n kàn nígbàgbọ́ pé abàmì ẹ̀dá kan ní kàgìrì jẹ́ tó fi ní agbára bàmì kan tó fi ń lé àrùn bàmì ẹ ìyẹn ló tako Islam ẹ jẹ́ kí n tún fọtí lọ́wọ́ ẹ̀ àwọn onímọ̀ sáyẹ̀nsì wọ́n ní àwọn èso kan wà tó jẹ́ pé téèyàn bá bẹ̀ wọ́n téèyàn wá kùnà sínú ilé bó ṣe jẹ́ pé nǹkan tó bá dùn ó máa ń fa ó máa ń àtúntà oyin sàn pé ibi tí fúláwà bá wà oje fúláwà máa ń dùn ó máa ń attract oyin nǹkan tó bá jẹ́ olóòórùn ó máa ń attract eṣinṣin tó yẹ wọ́n ní àwọn èso kan wà tí wọ́n bá bẹ wọ́n tí wọ́n wá fi wọ́n sínú ilé wọ́n máa ń attract àwọn microorganisms kan tójú òní tí wọ́n dẹ̀ máa ń cause àrùn nínú àwọn èso yẹn science ló ń sọ yìí o òun ni àlùbọ́sà tí wọ́n bá bẹ àlùbọ́sà tó ti fi mọ kíchìn wọ́n ní oríṣiríṣi máìkúrò tó jẹ́ pé tó bá bà lórí oúnjẹ o lè dárùn sílẹ̀ àlùbọ́sà máa ń àtàkùn wọn tó di é so á jẹ́ kí ìgbà yìí tó máa ṣẹ́kù dákẹ́bà lórí oúnjẹ tó lè dáhùn sílẹ̀ á jẹ́ kí wọ́n dínkù. àìdíà yẹn ó lè má yàtọ̀ sí àìdíà kàgìrì tó bá jẹ́ kóun ni àwọn bàbá wa ronú kàn òun ni ká máa fi àgbèrè sínú ilé adẹ́pẹ́ ó wà scientific ṣùgbọ́n àwọn ò mọ àlàyé ẹ̀ lẹ̀ tó ti yé ṣùgbọ́n títí bá ti pé ìrírí ni wọ́n ti mọ̀ ọ́ tó kàn jẹ́ pé ìgbàgbọ́ ni wọ́n kàn fi rọ̀ mọ́ àti ìgbàgbọ́ ìkọ́ ọ̀gá kọ́ well tó bá yé tó bá yé bá a ti ṣàlàyé ẹ̀ yìí ó sì ní experience ẹ̀ pé bẹ́ẹ̀ náà ó máa ń rí lóòótọ́ àṣẹ̀tọ̀ láti rẹ̀ náà àmì náà Thank you. àká tó bá jẹ́ pé dókítà kan fún àmẹ́ a jẹ́ pé ó ṣe é lò torí pé ìkọ̀kọ́ nínú àwọn ẹ̀mí àìrí náà yẹn àwọn microbes yẹn ló máa ń ní ohun tó máa ń jẹ́ kí wọ́n multiply jẹ́ pé wọ́n bá ti rí ní environment wọ́n á máa pọ̀ sí ó dẹ̀ máa ń ní tí ò kí ń jẹ́ kí wọ́n multiply tó àwọn nǹkan tí wọ́n bá mọ̀ pé kì í jẹ́ kí wọ́n multiply yẹn tí wọ́n bá fi sí àyíká A máa dín òǹkà wọn kù wọn bẹ̀ ṣe ń dínkù yẹn ohun tó ń fa àrùn fáwọn ọmọdé ọmọdé nìkan pàtàkìgbàlagbà náà òun náà là ń tó tó bá yẹn tó bá bẹ́ẹ̀ ni pé èmi ò kàn fún àmì ẹ̀sìn ní títí káwọn yẹn máa sọ pé ìmáàmù ló ní fi ìsinmi lé ẹni tó bá kàn fún àmì ẹ̀sìn Bísmìlá bàbá. Yẹ́sà. Náà bàbá. Ọ̀tún ọmọ Ìjàlọ. ok. Ṣé ìmọ̀ kan tó jẹ́jà lọ? Láìláì bá lè fẹ́ Ọmọ èkó lẹ̀ ní. Ìjọba ọ̀sán pè ní Soja Hand. Ẹmọ Soja Hand ẹ̀yìn ẹ̀rẹ́ máa mọ̀ ìjàlọ ní yorùbá ń pè ó ti yẹyí ó máa ń tóbi ó máa ń dúdú yẹ. akọ òkúta Uh-huh.

ọwọ́ àwọn ọlọ́run tó ń kálẹ̀ ẹ̀sìn àdúgbò ní ìsàlẹ̀ wọ́n kàn fọ òkúta sínú omi ìwé akọ òkúta tó máa ń dán mọ̀nàmọ́ná yẹn. sómi yẹn bo òkúta yẹn mọ́lẹ̀ ó bò mọ́lẹ̀. lọ́kọ̀ọ̀kọ̀ ọ̀dọ́ tó ní ìlú náà náà ìlú wà ní ọmọ àbúdá ìlú náà bá kí ló máa ń fìyàn ṣe. wẹ́l ìdáhùn tó máa fún gbogbo ẹ̀ papọ̀ òun ni pé ohun tí ìrírí bá fi mọ ni ife tóun bá lò ó ẹ ó máa ń gbọ́ ìkan àbí mi nínú àwọn àrùn yẹn tó ti yé ṣùgbọ́n èyí ò mọ àlàyé ẹ̀ wáyé pé practical ìrírí ló fi kẹ́kọ̀ọ́ yẹn kò ní jẹ́ haram tí ò bá ti jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú pé ká rí nǹkan kan fọ́ọ̀mù àbí ká lò kankan fẹ́sìn fọ́ọ̀mù ṣùgbọ́n tí kì í bá sọ pé ìrírí ló fi mọ ni akàwọ́ á ìgbàgbọ́ mọ́ títí ìyẹn ló máa jẹ́ ohun ẹ̀kọ́ alhamdulilah àti ìyẹn jẹ́ last question aleykum salaam wa rahmatulah. naam. Aha. Uh -huh. Okay. àpèjúwe yìí tẹ́sí ò lọ́wọ́ sí lélẹ́yìí fàpèjúwe wọ́n máa ń so òun dúdú mọ́ ọmọ lẹ́sẹ̀ kí ni wọ́n ní kò ní ṣe ní wọ́n ti so mọ́ náà òun dúdú wọ́n máa ń so mọ́ àtàǹpàkò ní ìrántí ohun tí wọ́n fi ń bì dànù ṣẹ́ríkẹ́ ìpínlẹ̀ olúwa scientific láíláí wọ́n ní òun dúdú tó wà lẹ́sẹ̀ yẹn yẹn kò ní jẹ́ kéèyàn ó fẹsẹ̀ kọ ìyẹn ò ṣe fi sáyẹ̀nsì àlàyé irú yẹn ṣírkù ó yàtọ̀ sí tàlùbọ́sà tàlùbọ́sà wà scientific ó ṣe é ṣàlàyé títa gírí ṣe é ṣàlàyé but mo so òun dúdú mẹ́sẹ̀ ó ṣe ní kí n má fẹsẹ̀ kọ ṣẹgẹ́tì sí ìyẹn ṣírk nìyẹn so ìyẹn gbọ́dọ̀ bá wọn ṣe yẹn irú ẹ̀ ni pé tí wọ́n bá so okùn mọ́mọ́ ọwọ́ nídìí kò ní máa yàgbẹ́ ìgbẹ́ yìí ṣírk ni wọ́n yẹn wọ́n má bà wọn lọ́wọ́ fún yẹn mo rò fún yẹn kíláà ìyẹn yàtọ̀ sí ìtàn sọ yìí ọ̀fin nǹkan tó jẹ́ pé ìrírí la fi mọ̀ sáyẹ́ǹsì bẹ̀ ni kódà tá a bá rálá yẹ ẹ̀ ṣe ìyẹn òdìjẹ́ haram ṣé ó ti fílẹ̀ yàtọ̀ tó àmì láàrin méjèèjì alhamdulilah so ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn ọkọ wọ̀nyẹn ẹ àbí àpèjúwe mi ẹ ẹni tó jáde ńlé tó fẹ́ lọ kíyàn ó wá nígbà tó tóun bá ti fẹsẹ̀ pọ̀ òun níbẹ̀ nìyẹn lé sẹgẹ́tì ní òṣèlú sáyẹ̀nsì àlàyé wọn lẹ́sẹ̀ òsìkẹ́ tó kì í ṣe ó tún lójú ẹsẹ̀ tó gbogbo wọn yẹn ìgbàgbọ́ ìgbà ìmọ̀ kan ìgbà tó dúdú sọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn tó sì nígbàgbọ́ yẹn tẹ́mi wọ́n rọ̀ mọ́ wọ́n gbàgbọ́ débi pé bí ìgbà tá a bá ní wọ́n kí àyà kùránì ni so àpẹ́ tó mùsùlùmí lórí bẹ́ẹ̀ ẹ̀dá tuntun lẹ́yìn tó lọ́n ti là wá lójú sẹ́sìn àtún gbọ́dọ̀ máa jẹ́ kẹ́mi ó rọ̀ mọ́ àwọn kan bẹ́ẹ̀ àbí kéyìn onígbàgbọ́ ọjọ́ monde wọ́n lẹ wọ́n lẹ ọ̀sẹ̀ yẹn àwòrán gbogbo wọn ní ìwà scientific so àwọn ìgbàgbọ́ burúkú tá a fẹ́ kó sínú ní ilẹ̀ nìyẹn mùsùlùmí ò gbọdọ̀ fún ọba

sọ wọ́n ní bàbá ti ṣòwé lórí ẹ̀. ok sir tí bàbá bá ṣòwé lórí ẹ̀ bàbá wà nínú àwọn àpá pàǹbẹ̀ ọlọ́run ọba fún pé iṣẹ́ rẹ̀ wọn kọ́lọ́n bá wa tẹ́wọ́ gbà á èyí tí wọ́n bá ṣe láti ṣe kọ́lọ́n bá ṣàmójúkúrò fún wọn ohun tí bàbá bá sọ àáwò tí tí kùránì sọ àáwò tí tí ànábì bá sọ tí wọ́n bá fi ẹ̀rí sí láti inú kùránì àbí inú súnà ìṣáájú ẹ̀dá ẹ̀sìn ní káfẹ́ fi fáwọn èèyàn tí wọn ò bá fẹ́ rí tì í láti inú méjèèjì àfa àtọmọkéwọn ni wọn ṣùgbọ́n wọn kì í ṣe ànábì ọlọ́run wọn kì í wọn ò sì sínú àwọn àfa àti ọlọ́run sọ kúrò níbi àṣìṣe níbi káàtó àni gbogbo tí wọn bá ti sọ ẹ̀sìn ní fún wa mo rò kó clear bàbá ti sọ̀rọ̀ rí táwọn náà padà wá ṣe kíra tí wọ́n fi ń ṣe àkíyèsí pé á fi nǹkan báyìí táwọn sọ nígbà tí mo tó nǹkan kí ni nǹkan ọ̀hún àwọn ọjọ́ kan nínú ọ̀fẹ́ wọ́n ní kò dáa káwọn èèyàn máa wẹ ọṣẹ torí kó máa ń dín arúgbó kíkù àwọn bàbá wa tún dàgbàlagbà àtúbọ̀ rí àbí bọ́sán mẹ́bí ló sọ lẹ́nìkọ́ ṣáyà kúránì ní àyà kúránì kọ́ irú wọ̀nyẹn tá a bá fi lè jẹ́ sígbàgbọ́ wa ó rọ̀ mọ́ à ń bọ́ lọ́wọ́ bá ṣẹ̀bọ̀ mi tó ti yé níbi tí mo ti sọ ohun tó jọ tí mo sọ yìí ìkan nínú àwọn ọmọ tó jáde ní márùkẹ́rù péjá òun náà ti dàpá ńlá wà ní àkórí òótọ́ ni bàbá sọ pé bàbá tuntun wá sọ kíra míì lẹ́yìn ọ̀rẹ́ wọn ní ìgbà tí mò ń tí ì tó mọ̀ làwọn sọ ọ̀rọ̀ yẹn wípé kò rí bẹ́ẹ̀ mọ̀ ní èyí tí wọ́n ti kọ̀rọ̀ ẹ̀jẹ̀ mi ò ṣùgbọ́n mímọ́ èyí tí wọ́n ti sọ ìlànà pé bí ẹ̀rí tó so èyí tá à sọ yìí náà mi ò tí bàbá bá sọ àmàlọ́ orí tí wọ́n kọ́ sí tí wọ́n fáyà kùránì gbé àbí hadith àwọn ibi tí o bá fi kankan bẹ́ẹ̀ Allah